أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم ولن جاء درس إليه كيسا شرح مئة المعاني والبيان لابن الشحنة الحلبي صليت وني بكتب الله وكالتنا كمان ثم رجع المسند والمسند إليه قد عليك يا شي تمرينات تقوى يرغبي باسي أباسي نمشي نتعرف قولون يوي دادا إنه باشي يولي نفبلم دير نكون تعرف قولون gbogbo ọ̀wọ̀ láyé ọmọ ní zéìlú yorùbá mo sọ yẹn zaidi ojo ìròyìn kan bẹ̀rẹ̀ afẹ́nìkan ìròyìn wọn afẹ́nìkan yẹn tàbí fún níròyìn ẹni sábà ti fún níròyìn nù kí wọ́n ń pè ní alimus inadi ẹni ìròyìn sábà wá fún yẹn ló jẹ́ aswan ẹni afúniròyìn ní alimus inadi ilẹ̀ yìí ìròyìn ló jẹ́ kí ni musnad kó lè báyìí ọba fún wa ní jumla mubtada wa khabar gbogbo mubtada òlàyé là ń pè ní musnadun ilayhi gbogbo mubtada òlàyé là ń pè ní musnadun ilayhi khabar wa ní kíni òní musnad tó ń tajà wá kọ́ lónìí nínú bàdágà wípé bàdágà yàtọ̀ sí náhùn náhùn ń ṣe tó ń kà fẹ́ owó ni bóò ni ọ̀rọ̀ ṣe gbédè mu téèyàn jẹ́ gbédè bóòrọ̀ ṣe bá túmọ̀ gidi mu téèyàn ní jẹ́ bí ìtumọ̀ ní bàlágà wa ó wá ní àṣewálù ní mùsùlùmí àwọn ọ̀nà tí a lè gbà rí mùsùlùmí rè ní bàláfà ní sàánẹ́ kì í tàbí àwọn àlàfẹ́ mùsùlùmí rè àánẹ́ kì í sábà àwọn àlàfẹ́ mùsùlùmí rè ní sùn báyìí dákọ̀ mùsùlùmí rè ní kọ́ tí wọ́n jẹ́ mùsọ̀ wọ́n ní zaidun jáde zaidun jáde àyìn ní mùsùlùmí rè ضرب زيد أين المصنع إليه زيد زيد فزيد واحد عندي أبوها عدل في الصف ولا غيره ó má jẹ mùsùlùmí rẹ̀ ọwọ́ kan wo ìtumọ̀ ń tẹ̀ pẹ̀lú bẹ̀ ó bá ní kọ́tàlá Yusuf Muhammadan sani mùsùlùmí Yusuf náà tó wọ́n la fi kọ́tìlù yẹn la fi tìsí òun náà lọ́kọ̀ọ́ mu abẹ́fẹ́ ni òun la fi fẹ́ẹ́ ó wá ní oríṣiríṣi ọ̀nà tá lè gbà

alọ́wọ́ kọ́ lónìí lákọ̀ọ́kọ́ àṣàwálù hazifiri musnadu rẹ̀ nígbà míì nù kéwú a lè rí musnadu nìkan aláàdìsẹ́ tí wọ́n ti àwá ní rí ẹni tí wọ́n ti dánwó pàárẹ̀ ọmọ wọn pa ẹni tó ṣiṣẹ́ ẹgbẹ́ tàbí tí a lè musnadu rẹ̀ yìí kí ni tó fà ẹ̀ tí bẹ̀rẹ̀ báyìí ẹ̀ bọ̀ yẹn ní sọ ó ní alhazufu lè sọ́wọ́ nìkan وللإنكار والاعتراض وللاختبار ọ̀nà mẹ́rin ni a lè gbà pé a kàrí mọ́sánádù ni a ní rí mọ́sánádù rí inú kéwú ní bàlágọ̀ ó ní ọ̀nà àkọ́kọ́ ni ìsọ̀wọ̀nà ìgbà ní ìbẹ́ mọ́sánádù rí ó lè jẹ́ wọ́n ní ulama olùbàdàn ọkùn ní alimu olùbàdàn alimu olùbàdàn kí ni alimu olùbàdàn náà olùmọ̀ àfáàlú wa nù wọ́n ní rasulullah olùsọ̀lọ̀ alimu olùbàdàn fọ́kànlá àmọ́ àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni tó bá kọ́ wọ́n ní rọ̀ṣúrù lọ tó bá kọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní mú ìbára yìí bí mùsùlùmí sábàbù ààyè ni ń tàdà rẹ̀ rọ̀ṣúrù lọ sábàbù ààrí múmtàdá ìgbà mẹ́ra lè máa kéwú á sì máa dákọ nìkan àní àwọn dídákọ̀ mùsùlùmí lẹ́yìn àkàmà gbọ́ kíni àkàmà gbọ́ mùsùlùmí nìkan ni inú ẹ̀mí ń gbàgbé nígbà tí ó kọ oúnjẹ òun yẹn ju ẹnu wa lọ afẹ́ pàdé àrùn gẹ́gẹ́ bí ìbá ní àfọwọ́kọ̀ bọ̀ wọ́n lákiri gẹ́gẹ́ bí ó kọ wọn kọ́ ó jójú ẹnu mi lọ alákọ̀ọ́ ni ẹni wọn sọ fún mi wọn ni àìfẹ́ dákọ̀ wọn bẹ̀ wọn túmọ̀ rẹ̀ ní pé wọ́n jẹ́ ni alẹ́kọ̀ọ́ ni gbàmí ń bẹ tí yẹn bá jẹ́ ní yẹn lọ́wọ́ dákọ̀ rẹ̀ gbàmí sì ń bẹ tí yẹn bá jẹ́ ní àbùkù àyọ̀ dákọ̀ rẹ̀ tó lọ́ fọ́ni ọ̀nà méjì wọn ń bẹ wọ́n ní ṣàìtọ́nù rọ̀jìm ṣàìtọ́nù rọ̀jìm ṣàìtọ́nù rọ̀jìm mọ́sùlùmí kára náà ṣàìtọ́nù rọ̀jìm ìbìlísù ni abẹ́rẹ́ tó kọ́ rẹ̀ àwọn adákan ìbìlísù tí a bá ti rí mọ́sánádù nínú kéwú gbà mẹ́ àbá rí mọ́sánádù ìlẹ́yìn àrí mọ́sánádù àwọn adákan mọ́sánádù ìlẹ́yìn tó lè fà ń gbà mí ní sọ́wọ́ ni alábìrìn ti mata yóò ṣòzáfò lè mọ́sánádù ìlẹ́yìn mata yóò ṣòzáfò lè mọ́sánádù ìlẹ́yìn àwọn ọ̀nà tí yẹn lè gbà pé àti àrí mọ́sánádù àrí mọ́sánádù ìlẹ́yìn nínú kó jẹ́ pé afẹ́ afẹ́ sọ ahọ́n ara kó wò níbi ká kó kọ̀ ìrẹ́pì ìrẹ́pì ahọ́n mi pé ìwà fẹ́ má jẹ́ fi jẹ́ ìmọ̀ fẹ́ fa kó kọ ó lè mú sọ̀rọ̀ méjì wá pé ó ń tàn kọ́ ẹni yìí ní ká ti kọjá àá ní wọ́n ìbára ìpínlẹ̀ rẹ̀ ní الألباني لا تجي الألباني عالم البلد

àdákọ mọ́sánàdù àbí ńgbà mí ìlẹ̀ bóyá èèyàn èèyàn nìyẹn ó yẹ pẹ̀lẹ́ afẹ́sọ ẹni wa kó lè kẹ́mà wí ọkọ̀ burúkú wọn ni a ṣe ìtọ́nà wọ̀jì nígbà àfẹ́fọ́ pé ìbòlí iṣu ṣe ìtọ́nà wọ̀jì lápèjú ẹwọ́n tí làwa bí ó ní àwòrán ó ní àsọ̀rọ̀ wọ́n fún wa lóyìn ونجوم سماء كلما انقضى كوكب بدا كوكب تاوي إليه كواكبه ó láwọn tó ń wórí yẹn nujumu sàmáín àwọn ìràwọ̀ sánmà kẹ́lìmọ̀ ìràwọ̀ sánmà mùsùlùmí ọdúnbárí kò dákọ̀ wọn ní kò wá dápọ̀ wọ́n ń bẹ̀rùn lè sọ́wọ́ ní ìfẹ́sìnkọ́ torí wípé ó fẹ́ sọ ẹnu rẹ̀ kú níbi ìmọ̀ wúyọ kọ àwọn tó fẹ́ wọ ìrìn tó tó jẹ́ ẹni láti wọn kìrìndì ó ní mi tó mẹ́mbẹ́ oníkọ́mù ìlà àkẹ́lú afọ́kàlà máhùnmù wọ̀sọ̀ọ́sọ́kú mi rọ̀ta jìrìbà bí wá dáadé oníkọ́mù ìyàkẹ́ ni wọ́n ìlà àkẹ́lú sábà ń jẹun lọ́wọ́ àfáwọ́ kàlámáhùn ẹ̀ẹ̀ni gbọ́hùn wọn ní sọ̀rọ̀ jákè kò ní sí so mùsùlùmí lẹ́yìn ilẹ̀ orí gíní hum tó wá fà tó fi jẹ́gẹ́ kò dákọ̀ rẹ̀ ní pé ó ní sọ́ọ̀nù hu á ń lè fẹ́ àníkà ìfẹ́ gbé ẹnu ìjìnà sí ti dá kó ń tọ̀hún lẹ́yìn náà wò náà lọ́ríkà ó eh, eh, dàgbà jù ká máa dákọ̀ lọ so àkọ́kọ́ àyè tí a ti lè má dákọ̀ mọ́sílọ́dì lẹ́yìn táàkẹ́ dákọ̀ nígbà tí a bá fẹ́ sí asọ́ọ̀rù asọ́ọ̀rù kí ni a fẹ́ panu mọ́ kúrò níbi kẹ́ni máa wá wí orúkọ wọn jáde wọlé nkárí ọ̀nà kejì tá a lè gbà má fi dákọ̀ mọ́sílọ́dì lẹ́yìn tí mọ́sílọ́dì nìkan là á dákọ̀ káàlì ìbá aráyè ìtakò ẹnìkan jáde nínú àwọn tó wà jòkó ẹwà ń bẹ̀rù tẹ bá ní olè ńlágbájá kó ọ̀fẹ̀jọ ń sọ kó dáwà lálẹ́ ẹ̀ sáàrì kún sáàrì kún sáàrì kún àti ló ń ṣe náà ìdákọ̀ rẹ̀ ẹ̀sán ẹgbẹ́ ìdákọ̀ rẹ̀ lè kẹ́lẹ̀ bí ráyè ni ó lẹ́ ẹni ọ̀nà kejì náà lè fi pa mọ́sánádì ìrè rẹ tí yẹn bá ń bẹ̀rù kí dídákọ̀ yẹn kó kó yẹn sí problem kí yẹn wá lè ráyè problem kí sí mo dákọ̀ rẹ ni tó ti pé èèyàn náà kó náà dé mi kò náà ń bá rí ó ní ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ ní zanin sáàrì fún tẹ́ fẹ́ sọ ní zaidun zaani zaidun sáàrì ẹ wá pa zéèdù rẹ kẹ́ẹ̀lẹ́ bá aráyé àti lè ṣe ìṣàrò tí zéèdù bá wá bẹ́ẹ̀ alẹ́ gidi ẹni pé lórí wọn náà tàbí tí wọ́n dákẹ́ lẹ́mọ̀dì abẹ́rẹ́ rẹ̀ so ìdá ìmọ̀ má dákọ̀ wọ́n náà má má má dákọ̀ ní nítorí kọ́ lè bá aráyé àti lè ṣe ìṣàrò mọ̀gáfàlù mọ̀gáfàlù wọ́n náà mọ̀gáfàlù àwọn ẹgbẹ́ wí ni àwọn ẹgbẹ́ wí ni tó ń ti rí pé òun náà lẹ́mọ̀ ẹ̀kọ́ àìdákọ mọ́sílẹ́tì lẹ́yìn kó fún mi láyè láti lè èyí tí lè pé ẹ̀ bá wí. nínú nǹkan nínú àwọn egypt táà ti kí ń dákọ yìí mọ́sílẹ́tì lẹ́yìn ó ní nǹkan kéèyàn lè ráyè láti ní láti lè kó ti pé èèyàn ò bá wí. ṣé dábàá ní ìsàlùmí? lọ́ni mujrim mujrimun tẹ́lẹ̀ mujrim mọ́sílẹ́tì Ah, ah, nígbà tí adé mọ́ta ní tani mójúlé kí wọ́n lọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ oṣù pé ọ̀rọ̀ fún ọmọ ẹ̀jọ́ ìfẹ́ sí wọ́n ní mójúlé ní ààtò láfẹ́ ní àwọn ìfẹ́ ní so àìdá kan pé bóyá Muhammadu mójúlé mú mẹ́rin àwọn gáàdì máa ní láti láti lè takò pé láti ṣe tí ó kókó rẹ̀ inú àwọn àhàdá oníṣì ìrìn bàlágà tí a fi dákọ mùsùlùmí nìkan tí a dákọ mùsùlùmí ilé ń bẹ wáyé nọ́mbà mi o kìrìsì ó pọ̀ ẹ̀kọ́dẹ́ inú àwọn ìdí pàtàkì tí a fi lè fi má dákọ mùsùlùmí ilé al-ihtiraz wal-ihtiraz wà lè ní ìkọ̀tí báyìí wọ́n ní ẹ̀ṣẹ̀rọ́z oníkéèyàn gbẹnu sákò níbi kan especially kí ì máa sọ nǹkan kó méjì pé àmọ̀tẹ́tẹ́lẹ̀ kí ẹnìkan dé nísìn kí wọ́n ní ọmọ àṣìyà ọmọ àṣìyà umu wa ṣe ṣe jimura mufida abẹ́kọ̀dù orí umu wa ṣe ipò rẹ̀ ipò tó wà ní ó wà ní ipò khabar musnadun inú pé tó mẹ́rin hábì yìí umu asiya àbí àǹtí umu asiya but tí wọ́n ní àǹtí umu asiya àǹtí ń lábáwá mọ́ ẹlẹ́wọ̀n máa ń kọ́ ní máa ń zọ̀rọ̀ àǹtí lọ́dọ̀ tí máa wùsà ní ibi máa máa dákọ̀ áǹtì sórí kí má dákọ̀ áǹtì jẹ́ tí máa kí ni áǹtì ni mo fẹ́ sọ ìwé ẹ̀ ní kẹta wípé imam imam imam imam imam imam imam dára àádá imam ẹjẹ́ tí ń bá imam fi jẹ́ mí ní àádá imam ṣùgbọ́n látàkọ́ bí àádá imam yẹn kọ́ lábáwá nù bàlágà yìí pé aṣọ jù ní kò ní ìdìmá àfihàn bàlágà ńkọ gbogbo kẹ́límà tí ká má sọ tí ó bá ti mú ẹni ká ń bá bọ̀rọ̀ gbọ́ wáyé ká sọ ó jẹ́ ìwé sọfẹ́ ìwé sọ ẹlẹ́jì للاحتراز عن الأبث بيبقى كويسور بيتيان ما يمكن الاستغناء عنه فلقد اتبعت لأقول جان أني بيهم بطل وطيم ما كيات لأقول فلنسي بيكافي إلال كما كان مثل قولي ما نقول هاي إلالا انتو ريو شكويو كيف هو الهلال الهلال على خلق ايوه هو صرفني nítorí sọ ni pé zákàlì ìlàrí oṣù náà rẹ̀ o pé àrí ìlàrí yẹn ipò mùsùlùmí nìkan ló wà kábàwò ó ní ìdíkí ni mùsùlùmí ilé bọ́ a máa máa pa mùsùlùmí ilé yìí rẹ̀ nítorí wípé kémi ká máa dákọ̀ yẹn kọ́ àwọn èèyàn nídìí ẹ̀ má sì mú ta lọ́sẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú lè wọlé wọlé bọ́ọ̀ì nítorí ẹ fẹ́ sọ pé this is what a boy. So I want to call this now, everyone can tell you, the boy, this is a boy, this is a man, this is a son, this is a nigga. Ọmọ ẹ láìpẹ́ nísìn, wọ́n ní kò introduce àwọn èèyàn. Wọ́n ní eh, this is a Abasai, this is Abba Muhammad, this is. Kí ni nǹkan apẹ̀rẹ̀ àmọ́ sáǹg bá kẹ̀lẹ́tà àwọn èèyàn? Sàáyé dìbò ayé, ọmọ adáka àwọn yòókù, àwọn ọ̀gbọ́n ni tó ń tí kẹ́lìmà sàáìd ìbùrọ̀yìn mò yẹn júmùlà ni mùsùlùmí lè ní kẹ́lìmà sàáìd ìbùrọ̀yìn sọ́rí mùsùlùmí lè ní oní kẹ́lìmà sàáìd ìbùrọ̀yìn kí ni mùsùlùmí lè bẹ̀ hàzà ẹ wá fa hàzà yẹ lè ṣẹ́rọ̀ àgbáyé ti máa tẹ̀lé sọ̀nà míì tí a tún gbé gbà torí ẹ̀ ta mùsùlùmí lè yẹ alẹ́ ẹni tá à ń bá sọ̀rọ̀ ó mọ àbí ò ní mọ̀ kò yóò lè káàkiri bí ákíní ẹni tí à ń bá sọ̀rọ̀ bí ákíní lè jẹ́ kí ẹni tó mọ àbí kíni àbẹ̀ tí ó mọ̀ ìkíní alfaizu al'awwal alfaizu al'awwal ẹni tó gbégbé orúkọ láti sọ̀rọ̀ kí má wàá dá kó ń tọ̀rọ̀ kí wò bí àwọn èèyàn lè fi làákàdá yóò ṣòfò fún ẹnìbìrì ìgbàlẹ́ mẹ́rin lè sọ ọ̀rọ̀ ẹ lè pa mọ́sánádù lẹ́yìn rẹ̀ rẹ̀ ẹ wà bí mọ́sánádù nìkan fi síbẹ̀ lè lè ṣùgbọ́n kẹ́nikẹ́ni ń bá sọ̀rọ̀ lè wò kíá wà jẹ́ wò ẹnìbìrì bí pé ìmáàmù ààrùn yìí àlùmọ́jì ìmáàmù ààrùn yìí imamu هذا المسجد. masjid هذا المسجد al-masjid tí wà ipò tó wà ipò ipò gíní ipò mọ́sílámì ni a wá fi ẹni tá à ń bá bẹ̀rọ̀ ọlẹ̀ kó fi rà ká ìwò ta ló súnmọ́ kí ó jẹ́ sọ àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin èyí ni láwùbáwá máa fi ń pa mọ́sílámì lẹ́yìn rẹ̀ nínú èdè tí wọn ti ẹ̀rí dákọ̀ mọ́sílámì lẹ́yìn àtọ̀ kí mọ́sílámì nìkan kí ni wọ́n sọ àkọ́kọ́ àfọ̀ọ̀nù àti ìjọkọ́ الإنكار لكن تنقى الاحتراز يعني الاختبار سيد بلاد موان يكادون نيالتا يبقوا لني تمو داك مسند وسمي داك مسند إليه أي سيداك رمضة وغانا لبا أغدا دا لبا يموصو مجلو لبا يموصو مجلو لكن لك في مثال الصول ونكامي رسول الله tàbí báyìí bẹ̀rẹ̀ òtún rọ̀fíìrùlá mùsùlùmí ni ta ni rọ̀fíìrùlá muhammad ló wá ní ìbájá rẹ̀ ah, eh, eh, á máa pe muhammad oṣù bá kẹrẹ́ lómi ni àlejò ọlọ́run wá máa dá máa lọ akọ̀mọ́ lórí pé ó mú ni mọ́mí ní ó mú ni mọ́mí ní kẹ́lí ma ó mú ni mọ́mí ní mùsùlùmí bá lè bí ẹ sọ́dọ̀ lápẹ̀jú ẹni wọ́n dákọ̀ rẹ̀ bí sọ́ọ̀lù àwọn ọmọ adápa Aisha ìpè wọn ní múlùmù ní ìgbẹ́ mọ̀ tí mo ti pọ́n lé ìwájú dá Aisha ń pèdá ń sinú kí ni ń sin bàkà láti ẹlò ní ìjọba mọ́ ọ̀sán gá ìyàwó múlùmù ní ẹsọ̀rọ̀ báyìí wọ́n dákọ̀ dáadáa ti ń gbé tó fi ń bẹ̀rù pé kó ń dákọ̀ òun kó ń pè ní Aisha kó kẹ́kọ̀ọ́ ní Aisha ń sin bàkà bàkà àwọn lágbàwà máa ṣe bẹ́ẹ̀ inú ẹwà èdè sí ní tí ń tilọ̀ káà ní nǹkan ọmọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tó bá ti wá gbọ́ pé wúyé dé báyìí ọmọ káà ní tí ò fẹ́ dé kó dákọ mọ́sílẹ́dì lẹ́yìn ni lè sọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan kéèyàn jẹ́ wípé ń bẹ̀rù kó ń dákọ kí wàhálà wá ṣẹlẹ̀ bí láì sáàlùkù màjìnú gbẹ̀fọ́ mùsùlùmí kàlẹ̀ láyé ẹ̀yà tí kílẹ̀kílẹ̀ bẹ̀rẹ̀ ẹni máa ni alábàálì ẹ̀yà tàbí ẹ̀fẹ̀ ọgọ́fà sáàlùkù màjìnú tani ẹ̀gbá yìí alábàálì tani mo especially tá a bá ń bẹ̀rù kí a mẹ́ńṣà orúkọ ó dá wàhálà alẹ́ fẹ́yà láti rí ọmọdé gbégbé wáyé lọ́sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ sọ̀kúsọ̀ lẹ́nì kawáyé wọ́n wá gbé ọ léèrè ọdún wá bú ebú lórí facebook ọ̀rọ̀ wá dákọjá ní mọ́sí láti wu ilé ọ̀dà ọ̀n bú lọ́kùnrin wọ́n dé ní ẹlẹ́gbọ́sì wọn lápẹ̀ náà ní ìntàrù ẹ lè ráyè láti lè ṣe ìntàrù pé ẹ̀dá kọ ẹ̀lẹ́ka wọ́n ní ìṣòro ọ̀hún bíá kí mùsùlùmí lẹ́yìn ẹ̀ kó wà wẹ́rin náà débi pé ìfimọ́ a mùsùlùmí lẹ́yìn kọ́ adásù ni wọ́n ní adásù lẹ́fẹ̀ ń yẹn wé ìṣòro ni pé níbi ìyẹn náà kọ́ bí ká ní masjid masjid yẹn ọ̀ masjid òní ọ̀ ìmáàmù gbogbo àwọn ilé mùsùlùmí ta ta ni ta pa mùsùlùmí lẹ́yìn ọ̀rẹ́ hádà masjid nítorí pé ìtúntún aládá kan ọkọ́ ẹni tá a máa ló ti mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì lè jẹ́ kí ni òwò lè lè ṣe bá rí ká máa máa ká fẹ́ ni tá a bá dọ̀rọ̀ in substance kó lè rìn wá bí ó lè fi sí i whatever ó sọ tó wò bí kò lówó àápọ́ pé tẹ̀lé ni pẹ̀lú mọ́sánádì rẹ̀ so ọ̀nà mẹ́rin ni a lè gbà fi pa mọ́sánádì rẹ̀ nù kéwù àwọn ọ̀nà wo káwá lè gbà fi dá pa mọ́sánádì tàbá rí kéwú tí a rí mọ́sílẹ́gbà rí mọ́sílẹ́gbìnrin ẹ̀kẹ̀lẹ̀gbẹ́ ẹgbẹ́ yìí ẹbá rí kéwú tí a rí mọ́sílẹ́gbù tí a rí mọ́sílẹ́gbìnrin abẹ́ rí hárábẹ̀ ẹ̀gí ni ẹwà ìdíkanú ìdímẹ̀ẹ̀rí Kò dáa kí ni? Kò dáa kọ kí lọ́wọ́ mọ̀ fún ẹwà ẹwà lọ sí ìdí kan nù ìdí mẹ́rin ètò àwọn lè mú wọn dákọ mú bùtà dá kó lè bá ẹ kábàbù kó lọ bí ni. ìkánú ìdí mẹ́rin ní ọba lè sọ́wọ́ ní wọlé ìǹkárí wọlé ṣèrọ́ọ̀bì wọlé ìdí wọ́n zikiru ẹ̀rọ rí gbogbo júmùlà kẹláyé tẹ́tẹ́ kọ mú bùtà dá tẹ́tẹ́ kọ gíní mú sọ́ọ̀dì lẹ́yìn ẹgbẹ́ ọ̀dàkọ̀ mi alẹ́ fọ́rin àwọn adákọ̀ bí muhammadu dáre hmm? albab mafto muhammadu rasulullah alalbani alim albalad gbogbo adáfin wọ́n dákọ̀ bí alimusnadu ilẹ̀ yìí ẹ̀rí dákọ̀ rẹ̀ òun náà níbi nígbà tí àìdákọ̀ níbi àìdákọ̀ bí ó níbi ìdákọ̀ náà kọ́ òun náà kọ́ imani وظفر للتعظيم والإهانة والبسط والتنبيه والقرين التعظيم الإهانة البسط التنبيه القرين àwọn ìdí márùn-ún èèyàn ni a bí pé wọ́n dákọ alimusnadu ilé nínú òkè ó ní látọ̀kọ́

ẹ ìmájìnì kí amíru ni wá wá kan kí a máa kí ọlọ́wọ̀n kan láti tó lé sí àti wọn gábọ̀ àìdábẹ̀ kí lórí tó lé rẹ̀ ẹ̀dá àdó àbùkù ní àtòjíjá pọ̀ yẹn nígbà míì inú tí máa mú wa dẹ́kọ̀ mùsùlùmí nílé pé tá lẹ́ ń sọ kó ti dé àti dé àtàwọn dé àyàyà náà ti dé àti dé àti dé àti dé àti mùsùlùmí rẹ̀ àwọn olùmọ̀mí náà ti dé ìsọpẹ́ àmì ìbòlù àwọn èèyàn wọn wà yìí ṣọ́ láti mọ̀ tàlódé tó ń mà pé yìí máa wọn ló fún oúntọ̀hún ní iyì ìtààzì ọ̀sìnkìlú ìtààzì ẹmọ ṣáàmù yìí nípa yìí ó ní gbàgbé sí mẹ́wàá ìhà náà àti ẹwà kọ́ọ̀tù wọ́n sọ kí ló kí ló ti dé wọ́n sọ fún olè olè ló ti dé. ó ní olè kò ní wíwẹ́ kẹ́ńtà sọ fún mi àtẹ̀lẹ́ àhádìr ọ̀hún náà hádìr ọ̀hún náà hádìr ó ti dé ọ̀lọ́dẹ asáníkù alàì olè wèrè ni ó ti dé. ṣé ìdákọ̀ rẹ̀ ń lọ sí ẹ̀pọ́n rí lábẹ́ ẹ̀yẹ rẹ̀ náà ìgbà mi ń bẹ àdìdákọ̀ mùsùlùmí ọ̀nà ìlú ọ̀nà hádìr lọ́fẹ́ náà àdàkọ̀ mùsùlùmí rẹ̀ أنا حادث مصرنا أنا درجان السالق اللئيم حادث كني إذا قلنا لي إلي علي قرناو بلادون إذا قل مسند لي نيرو جملة أفف لي يعني أني يعني أنا قلت لي حادث وي أواني المحامي حادث الجدس àtàjọ ti gbé kí láyé sílẹ̀ ọ̀ ẹ̀dá lóhun so ìdákọ̀ alìmọ̀hámi hádìrùn bí ikí ìdákọ̀ mùsùlùmí lẹ́yìn ó túnmọ̀ mílíkì á ah, àmẹ́káyé náà fún ni mùhámi kọ́lì máa kọ́lì amẹ́kọ́lì ah, àtàrí kùlìmọ̀jìrún hádì rẹ̀lẹ̀ tó jẹ́ ó ti dé ìdákọ̀ ẹ̀dẹ́ Wọ́n ni àzíkìrù, wọ́n zíkìrù, ìdákọ̀ mùsùlùmí lẹ́yìn inú tó ń lítàzíìnì a lè dákọ̀ mọ́sánádù ìléyìí ká fi jẹ́ pé a ti gbẹ́ni tá a dákọ̀ rẹ̀ gani wọ́n ìhànà a lè dákọ̀ rẹ̀ ká fi ẹ̀yẹ ẹni tá a dákọ̀ rẹ̀ wẹ́rù ó ní wọ̀lẹ̀básùtù ìfẹ́mi ń bẹ dídákọ̀ mọ́sánádù ìléyìí ó lè bẹ́ kí ajékẹ́ni tí ń gbọ́ ayé màtí àfẹ́sọ̀bọ̀ wọ̀nyí ẹwù lókùnwání ọlọ́bàá ń bá mú kọ́sọ̀rọ̀ tí wọ́n máa tí níkà bí ẹ̀mí níkà ya Musa ìṣọ́tọ̀ tó yẹ Musa kí ní bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ọ̀lá Musa wá dáhùn wípé yíyẹ àsọ̀yà yíyẹ àsọ̀yà bẹ́ẹ̀ bí rẹ̀ ẹ mú fóònù lọ́wọ́ ọ̀sà ẹ̀ wọ́n ní kíní ń bẹ̀rẹ̀ ọyọ́ kílẹ̀ fọ́ ẹ lè fọ́ ẹ bá ní fóònù yẹn ajẹ́bí ní àṣọ àdìjẹ́ ní àlọ́ jàwáàlì alákọ̀ọ́ ìdáhùn pẹ̀lú jàwáàlì mùsùlùmí ní kẹ́mẹ́kọ̀ yẹn alákọ̀ọ́ ẹ bí kíni mùsùlùmí lè ṣe tó kẹ́ ẹ̀ mà wípé mo ti máa pé wúwà ni ó jẹ́ mùsùlùmí lè ṣe. bọ̀bẹ́ pẹ́ntẹ́ wa ń bá sọ̀rọ̀ ẹni tí ni ń dùn bẹ́yẹ ń bá sọ̀rọ̀ ẹni ń dùn sí ẹ̀rẹ́ kí ọ̀yẹ́ kó ó sọ̀rọ̀ pẹ̀lẹ́dìn kọ́nà húwà jawal ìṣọ́ húwà ń bí zikiru mọ́sánádì ilé ikọ́ lè bá sọ̀rọ̀ àwọn àfáà ní sísọ tí ànábì wa mú lásọ fún yíyẹ àṣọ ọ̀yà inú wọn dùn bí wọ́n ń bá ọlọ́run فيها عصايا قلنا ومن أتوكل عليها وأهش بي على غنمي ولي فيها معالم أخرى وقلت ده وقصة الكامل ده أبو بيراوة طبعا كده ملاوة يا دي أنزع ọ̀pá ọ̀nà ẹ̀ẹ́sí mẹ́lọ́wọ́ mi ọ̀pá mi ni èyí ma fi ń wọ́bọ̀ fún èyí ma fi ń dára kọ́dà pé ma lóòrùn gami tí wọ́n bẹ̀rẹ̀ borí wọn wọn ìjọba alìbáṣù ìbẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ní yọ̀rọ̀ so wọ́n rẹ́ káwọn náà kó kàn so dídá sọ mùsùlùmí lẹ́yìn ní ìgbà mìíràn bàlá àgbà ńkọ́ lóyún hàn àti pé lọ́dúnrún ní ìpìlẹ̀ tí musa ní ìlú yà ń bí à ń sàn àsọyà ńkọ́ ó tó pẹ̀lú mi bọ́lá rí pé àlèbáṣù ọfẹ́ máa bá ọ̀rọ̀ yẹn lọ́kọ́ yẹn kó fi kó lu ọrùn látòbí lọ mú kí ni mùsùlùmí lẹ́yìn wa. Oye nífẹ̀ẹ́ bani máa ń sọ ìbò àwọn kìtà ìbéèrè mi yẹwò máa ń sọ ìbò àwọn kìtà kó yẹ kó jáǹkà yẹn ana ọ muhammad ẹ wá ní sọ ìbò àwọn kìtà ana ẹ̀wọ̀n á lè fi ẹ̀rì tó yẹn ẹ̀rì bíi tí gbogbo ọ̀rọ̀ yẹn ń torí sínú alibaston wà ilẹ̀ bí yóò bá sí di torí òjò tó ń fi jẹ̀mọ́ tí ẹjẹ́ ń bá sọ̀rọ̀ ti mọ tí ẹgbà lérò òbí kò yíra ẹni ṣe o sùnyẹn náà ń pè àlìbọ́ sùnyẹn mọ́nì lẹ́yìí bá náà lè bẹ́ ìta wọ́n bẹ̀ fi lọ́yìn mọ́nì lẹ́yìí bá náà lè bẹ́ ìta ordinary lẹ́kẹ́ ní à Yusuf or al-Muhandis ẹwà ni alẹ́lì bánà lè báyíká alimuhanda ìtúdákọ̀ gbogbo ilé ilé ẹ̀kẹ́kọ̀ọ́ àkọ́ ìdákọ̀ mọ́sánádìrì lẹ́yìn ńkọ́ alibasco kíni ẹgbẹ́ kí ìmọ̀ sọ̀rọ̀ lílọ kí ó má tètè tá inú àwọn ìdí pàtàkì tá a máa ìyẹn lè dákọ alimusnadu ilé yìí láti lè fi hàn ẹni tá à ń bá sọ̀rọ̀ pé ọ̀dẹ̀ ni ọ́ tẹ̀mbíhì aláàbọ̀bá wọ́tí mọ̀kọ́fọ́ bọ̀dá ẹni tí oúnjẹ tá à ń bá sọ̀rọ̀ kò mọ̀ pọ́dẹ̀ lòun àwọn àdàkọ musnadu ilé yìí ti ń bẹnu ọ̀rọ̀ tá fẹ́ sọ fún kó lè bá mi pé ọ̀dẹ̀ lọ lápèjúwe ó fún wa ní mìsáàdù kan níbi ó ní asọ́nàmú látàsọ́rùrú fàlàhù asọ́nàmú látàsọ́rùrú fàlàhù ó ní ẹ̀rí ohun sàtẹ́ǹsìn látàsọ́rùrú fàlàhù jùmúlẹ̀ asọ́nàmú látàsọ́rùrú fàlàhù inú kí ó rẹ́sì bí lọ inú sọ asọ́nàmú látàsọ́rùrú fàlàhù أين المسند أين المسند نعم مسند ẹ sọ̀rọ̀ kí sọ̀rọ̀ kí kí wọ́n bí sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn kí sọ̀rọ̀ yẹn ẹ̀ òṣà yẹn Hmm? ìtukùtù ni ẹ̀ òrìṣà ò lágbára lẹ́gbẹ̀ẹ́ òrìṣà ò lágbára kò dá nǹkankan ní allen mustard náà sọ̀rọ̀ mẹ́sọ̀ lẹ́ẹ̀kà sọ́dún fá onímúsọ̀dà bí mọ́sọ̀dà lè nǹkan ọ̀sọ̀nà ó ní ìwá dápọ̀ sọ́nàmù níbi ẹni tí ẹni tó dápọ̀ rẹ̀ gbèrò wà láti fi yé yí ni التنبيه على غباوة المتقل المخاطب هاي وطو وطو وطو سيوسا صار كنت أتون سيون يقول لا كاين إذا قو سامبي أولا في لا تصرف له منكم أنا في يقول لا كاين الصنم لا ينطق أقول المعبود من دون الله لا يخلق قلت قبائل irú àwọn kan báyìí ń kọ́ tí èèyàn bá fẹ́ pe ẹni tí kò ní làákàyè sí làákàyè àwọn adakọ̀ mùsùlùmí rẹ̀ ṣe òun tẹ̀lé lágbájá tí ò gbọ́n ó yẹ ká sọ pé àmọ́ tẹ̀lé tí ò gbọ́n mọ́ afúlá mọ́ká wá wá tó báyọ̀ wá ń tẹ̀lé ọmọ náà rẹ̀ ìdákọ̀ ń lè rọ̀kọ́ máa nú òní ẹ̀ẹ́dẹ́ ẹ̀gbẹ́ yìí ẹ̀gbẹ́ yìí báyẹn kí ẹ̀gbẹ́ wá wá wá ìwọ ló ń tẹ̀lé lágbájá sọ̀rọ̀ kọ́ jùlọ ni àwọn jùlọ nígbà tó yọ jùlọ so tẹ̀m̀bíù ni, ń fi níyè ni pé eléyìí ò yẹ kí jẹ́ kí àwọn àríwọ̀ ẹni kọ́ ọmọ ṣe ìdákọ̀ lágbájá ni mẹ́ta kọ́ mẹ́wọ̀n ìjẹ́kù máa bí lágbájá ṣe kéré sí yẹn tẹ̀m̀bíù ni ìpè láti èdè irú ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ọmọ tẹ̀lé lágbájá òyìn náà wọn ìdíkàfí máa ń ṣe zikiri olùmọ́sílẹ́dì lẹ́yìn ẹ̀ bẹ̀rẹ̀ ka àwọn tó wọ́n dákọ́ àwọn alukọ̀rìnà alukọ̀rìnà nínú àwọn ìdí tí yẹn fi máa ń dákọ̀ alùmọ́sílẹ́dì lẹ́yìn alukọ̀rìnà bóyá ìdíkàfí máa bóyá ẹ̀dá ń bá wí kó ti kéré ṣe fi sọ fún wa rí pé kọjú sújìnà mọ́lù yẹn o fún wa ní mìíràn lówó gbé ní ọ̀sán àríwá látọwọ́dọ̀ fún mi. rí lẹ́kẹ̀ lápèjúwe ilé wa tuntun kò wá sáàmì táàfin màpẹ́ nìkan ni ó nílé yẹn tòkájákọ mùsùlùmí lẹ́yìn ẹni tó nílé ń bẹ̀rù kò yẹ lóṣù nígbà tí ò sí bí ó dágbára pé àmì ń bẹ tí ẹni tó bá rí lẹ́yìn yóò gá ilé yìí kọ́ o ẹni tó nílé lẹ́yìn a lè má ní ìdí kájákọ mùsùlùmí lẹ́yìn wọ́n pé àmì tí yóò fi mọ̀ nǹkan tí yóò fi mọ ẹni tó ní àlẹ́kábàrù kò sí turwaye ya koya kada kuma kada kuma sori ewu misali abu muhammad sahibu habal bayt ẹni tó ní lẹ́yìn kọ́ abu muhammad nígbà tí lẹ́pẹ́ ní dáhùn bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò má tàrẹni tí ó nílé kò sáwọn àmì kankan nínú ilé yẹn tí ó fi yé kó mọ̀ sí alágbájá ìlú ní ilé kò sí alukọ̀rí iná dọ́kítà ní kọ̀rí iná ní irin tààbì mọ̀ mọ́tò bìrẹ̀ tí yẹn ò bá sí tẹ́ni tá à ń bá sọ̀rọ̀ lè dá máa mọ́sánàdì lè fún ara rẹ̀ níta ẹ̀pọ̀ ẹ̀ dẹ́ ó ti jẹ́ dandan kí a sì rí kí lónìí mọ́sánàdì ilẹ̀ yìí kájá kan talẹ̀ ni tí ó ní irinṣẹ́ sórí nǹkan nínú àwọn ìdí pàtàkì tí a fi máa àlùmọ́sánàdì ilẹ̀ yìí tó bá wọlé wàdá padà. so ní sùlá ẹ̀ nísìn àwọn ìdíjà ìdí ta mọ́sánàdì ilẹ̀ yìí rẹ̀ nínú kí ó mú ìlànà mẹ́rin الحذف من الصون وللإنكار والاحتراز وللاختبار àìkáàlẹ̀ fi ṣe ríkíwò ìmọ́sán lè mìíràn múwa mẹ́ta sọmárùn-ún والذكر للتعظيم والإهانة والبسط والتنبيه والقرينة àbáwọ̀ àwọn ìdí pàtàkì ọ̀kan ìjọba dáẹ̀ láti gbọ́ yé wa ìsàwẹ́ fún wa káwà fún wa ní ìsáàlù kọ̀ọ̀kan ní àyíwá fúnra wa. sáà fún tí afẹ́fẹ́ kọ́lẹ̀sù àti kò nù mọ́sọ́dúnlẹ̀ yìí mọ́sọ́dúnlẹ̀ yìí orílẹ̀ gini orílẹ̀ láńpẹ̀lẹ̀ gini alìmọ́sọ́dẹ̀ alẹ́kọ̀ọ́rẹ̀ ọ̀nà kọ́nà ní olùdáwà ìjàmí mọ́sọ́dá lè wá ní máàrífà kò tí ẹ̀rí wá àfiwé máàrífà inú sí máàrífà ní mọ́sọ́dá lọ́njẹ́ torí ẹni mọ́sánú ilẹ̀ ọmọ ní márífà ní mútàlá gbọdọ̀ wọ́gí márífà ní mútàlá gbọdọ̀ jẹ́ ọ̀nà tí kí wọ́n ń gbà jẹ́ márífà ọ̀nà mẹ́fà ọ̀nà tí kéwú lè gbà jẹ́ márífà àwọn márífà rẹ̀kọ́ ní àmàlátọ́ ọ̀nà tí márífà wá lè gbà ọ̀nà mẹ́fà ní wọ́n fi wá mú lẹ́yìn kọ̀ọ̀kan wípé tí fẹ́ gbé mọ́sánú ilé ìwà síbẹ̀ ọ̀nà wo la gbọ́dọ̀ tọ́jú ó ní wọ́n bí ọdúnmáyé ń tẹ̀kún mọ́ àbùkọ́ àkọ́kọ́ mọ́ àríkù ní àdàmáyé tí mo rí wọ́n rà àdàmáyé an ta délẹ̀ ana délẹ̀ àti kí ni ó wà délẹ̀ àwọn ìran àdàmáyé wò yí lè wá níwà mọ́sàdìrẹ́ má ní wọ́n wà jáde ana mọ́sàdìrẹ́ náà anta muslim ana muslim ilay ana ustaz ana muslim ilay tó kàn pé dọ̀máìrù náà lè wá níwà dọ̀máìrù o lè wá níwà muslim ilay ó wá níwà ìbí ìdú mọ́rágín kàkún muhammad tí ẹ bá fẹ́ kí dọ̀míìrù yín ó jẹ́ máa rí fà tí ó dúró ní kò muslim de fàrílì màkọ̀ máa ti sàlá fìfà àrífà ọ̀nà ọ̀nà mẹ́ta first person second person ayé third person kò sẹ́yìn tí ò lè jẹ́ mú sọ́dọ̀lẹ́ mi. mani ẹ̀ńtà jáde nìkọ́tà mi jáde kọ́lẹ̀ second person ó jẹ́ kí ni ó jẹ́ mú sọ́dọ̀lẹ́. wúwà jáde gbáyébù ni third person ó jẹ́ kí ni mú sọ́dọ̀lẹ́. ana ustaz pẹ̀lẹ́ kọ́ bàmí sọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí bàmí gbogbo àwa yẹn òun àjẹ̀jíjẹ́ kó jẹ́ kí ni ó jẹ́ mú sọ́dọ̀lẹ́ oríwẹ́yìn so ẹni tí ma ń sábà ní tó rẹ̀ bí ó kọ́ ní sí láfíṣẹ́ lè jẹ́ mustapha ilé yìí ní ojúmúlá òun náà kí ni pẹ̀lú nínú spain kí n ṣe hásìfò mustapha rẹ̀ tí wọ́n yà ń sọ hásìfò lè gbà láfíṣẹ́ àná lè skin ìran alìmọ̀ àmà tó lè jẹ́ mustapha àkọ́kọ́ rẹ̀ ní alimọ́gbọ̀n alìmọ́lùmọ́lù kọ́ aṣùnà pọ́nà lórí lọ́kún sí ó ní ọ̀nà mẹ́tẹ̀lọ́wà kú sí ẹ̀kọ́ fàlílìmọ̀ kan máa ti sàlárí fàrífà ọ̀nà mẹ́tẹ̀ta náà ni ẹ lè meteta naa ni e gba fi mú mú sọ́dún mẹ́wàá tí ẹ máa ń kẹ́sì rọ́bù ló kéwú gbogbo bí tíbi ọmọ ní huwallahu ahad ẹni àmì tó lè qul huwallahu ahad qul huwallahu ahad Allahu samad ẹni àmì tó lè pẹ̀lú fáwọn kẹ́kọ́ rákìdí aláwò lóògùn sàmàwà tọ̀rà adẹ́rẹ̀ mọ́tò dùlé pẹ̀lú so àríẹ̀dọ́ aláwò bí máa rí fa okọ̀ rẹ̀ but nígbà mẹ́gbà mẹ́rù náà máa wá níwà muslim dùlé kọ́tọ́ wá níwà muslim dùlé nìkan fàdílì màkọ̀ máàkì sànáàzì fààrífà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lè gbà wá yàní dàmírù mùkàtà dàmírù mùtàkálí àná àti náhánu طيب، إيه، إيه، ضمير المخاطب أنت أنتما أنتما أنت أنتما أنتن عن ضمير الغائب هو هما هم أبهي هما هن وتتجعوا ضمير المخاطب سبب له ضمير المخاطب فون وينزل فون آه مسند إليه olùwọ̀n àbí agbẹ̀rẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ máa ní áńtà àbí húwà àbí zaidun àbí rajulun olùwọ̀n asùlù fi lè fọ́ àbìlẹ̀ mọ̀ àyà al'imamu jalisu al'imamu kọri'un al'ustazu نعم وكيف البنت آه tẹ́kìnìṣù alìbíǹkì tẹ́kìnìṣù gbogbo àwọn tá a kọ láwọn júmúlà yìí ti ìsìlẹ̀ ní pé à ń bá personal person àmàlẹ́ pé à ń bá ìmáàmù kan wí àmà alẹ́kọ̀ọ́ fẹ́ ìmáàmù jáde ìpè ẹ pé ìmáàmù tá a máa ń kọ́ ìmáàmù tí a mọ̀ lọ́ba yìí àti ìmáàmù kọ́ ìpè ẹ ní pé ìmáàmù tá a sọ́kọ́ ìmáàmù tí a jà ìmáàmù kọ́kọ́ yìí ọba dàlú sáàdù àpè ìpè ẹ pé òsáàdù tí ẹ rí ni ẹ ń bá sọ̀rọ̀ ọba dàlú bí ń ti pẹ̀kẹ̀ ìpè pé ọmọ kan tí ẹ rí ni ẹ̀rọ ìfà ó gbogbo bá ti rí láyé àìwọ̀lẹ̀ ìpìlẹ̀ ní kíká tún pé ẹnìkẹ́ là ń bá rẹ̀ wọ́n tẹ́kù bí ìlú ọmọ omi ìbàyè ìgbà mí sì ń bẹ kí n sọ bí àlè máa mọ̀ jáde kí n mí rẹ̀ ní ìmá kí n mí kéde kí n mí dé ìmáàmù bí ké ìmáàmù máa ń jòkó ni ó lè jẹ́ ìmáàmù sí ojú ọmọ ẹlòmí wọ́n àlè máàmù kọ́ bí kí n mí rẹ̀ ní ìmáàmù mo rí àlè òṣàlù wá kí n mí ní ẹni òṣàlù tí ìbá ti mí ní particular person tẹ̀lọ́wọ̀ mi ọ̀rọ̀ yóò máa wá túnmọ̀ pé anybody ní ó lè bá wí. ọ̀yẹ́ nìsí ìpè ẹ́ rí ni sábà sọ̀rọ̀ pé ẹgbẹ́ nìkan là ń bá wí ó pọ̀lọ̀ pa nìkan. tọ́ni ya ayé wa nàbí iṣẹ́ kìlà ọ̀yẹ́ nìsí ìpè ẹ́ kíkà lọ́mọ ẹ̀ náà ànábì. táwọn àti wá tu ní sukọ́rọ̀ ọba àlejò ọlá ń bá ànábì wí a ti ní ti pé gbogbo ẹ̀dá ọlọ́run bá àdìjẹ́ lágbàrí pẹ̀lú so ìpìlẹ̀ ẹgbẹ́ wá ní sọ̀rọ̀ kọ́ wọ̀n láṣìlò fi ń fi tọ́ bí lílù mọ̀ àìyàn tó tá bá ní sọ̀rọ̀ kọ́ fẹ́ nìkan là ń fún ọ̀rọ̀ wa bá pẹ̀lú ẹnìkan lọ́wọ́ yẹn tí n bá ti wá lọ kílẹ̀mù pé ọ̀rọ̀ yẹn kọ́ o ìbẹ́ nìkẹta orí kọ́ àwọn aṣù kó máa mẹ́rin kíni wọ̀tárùkù sí rí lílẹ̀ ọ̀hún mi ìbàjì aṣù kó máa mẹ́rin gbogbo yẹn ṣe lẹ́yìn àkọ́dún tí ó ká mú kápẹ́jú nínú àwọn báwọn yẹn bá ti máa ń sọ̀rọ̀ bí yẹn bá sọ̀rọ̀ tí ò bá ti kílẹ̀ pé òun bá ẹnì kẹkẹrẹ pẹ̀lú ọ̀rọ̀ yẹn kọ́ á gbèrò ọ̀hún so everybody kọ́ òun ló lè kó sínú ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtàkùnfẹ́kọ́ inú alam ní alam fi ń bẹ àkọ́kọ́ ni àjọmọ́yọ̀ abẹ́kọ́ ìjọmọ́yọ̀ wùlẹ̀ jẹ́ mùsùlùmí rẹ̀ ẹ̀kejì nínú àwọn alìmọ̀hárífù ní alam àwọn gbogbo alam alam ló kọta àfihàn ẹ̀rọ gẹ̀dẹ̀ pápá náà yẹn ń bẹnu alìmọ̀hárí ẹ̀kọ́ lọ́nà hó tọ́ba Nàám, bá ní rọ́jò lòm, nọ́tí àbí alám, nọ́tíwọ̀. So, àwọn agbọ́lẹ̀ alámù náà ń bẹ́ náà màárì nùtẹ́wó. Màárì fù ní gbogbo kẹ́límọ̀ lẹ́fẹ́ ẹbá ti sọ báyìí ẹnì kẹ́pẹ́lẹ́ ní lọ́mbà. Áńtà, sẹ́lẹ̀kà àbí alám, àbí wáńgà. Ẹ̀dẹ̀ àdó, áńtà, nọ́tí àbí márífà, márífà. Ó wà ń kọ́ ànàkọ́ sọ máa rí fùfin mẹ́nu tí a ti yẹn nígbà ilé nǹkan èèyàn kan ní ń dábá rí méje ni ìpín àkọ́kọ́ ní kíni ní ẹ̀dọ̀mọ́ yìí tàbílẹ̀ kan ìpín kejì kíni òní alam alam ni ó kọ fíyàn dájẹ́ bí kíni ṣe bẹ́ẹ̀ alam sàìd alam mọ́mọ́ alam alam náà sísà ìṣẹ́ alam kọjá bọ̀ náà

ẹ̀dá náà sẹ́mi ìlànà ẹ̀kọ́ kó àǹtọ́ ọ̀nì alámùnú lórí àgòsí kan mẹ́ta àmọ́ ń kà sáà spain ní wìdá ibi táwọn abẹ́ni kò hàn kò sí pàṣẹ ẹ̀ alámù ní ìkókò yẹn alámù pọ̀ náà ìfà sí alámù ìfà ẹ̀ náà gbòòrò alámù ìfà ìwúrí ìfà tẹ́lẹ̀ ní ti alámù pọ̀. ntí ọ yẹ pé tẹ̀bá ní mẹ́tàdà ẹni bọ́dọ̀ lè yọ sí lórí alámọ̀kọ́ yẹn ọmọ náà yẹ alámù ni ó kọ pé ẹnìkan ní ń jẹ kò ní sìn bí kẹ́ ẹni kálíf alámù ni ẹ ẹ lè pe ẹranko ní kálífù kò ní sìn sálámù ní kálífù dá alámùkọ́ wò alámùkọ́ kálífù kò ní sìn ẹ wá sọ kálífù kí ló kọ̀ọ̀kan ń di alámù náà misali alamu mu ẹgbẹ́ ẹgbẹ́ alamu nam kàtàbà alamu ọdún méjì àwọn kan méjì ni ẹgbẹ́ ya maka maka alamu ni bọ̀dínà alamu ni nam alamu fún ọjọ́ ṣáàmùsù alamu ni sùzẹ́mù alamu ni so inú alamu mi àkúgbò wa ni alamu fún ìjẹ́mú sọ́mì lè ó ní wa alamu ìyà tó ń fẹ̀lẹ́ ìfẹ̀dọ́rí àwòkọ́ sí gòtá azimi àwẹ́ ti kọ́rí tàbá ti lọ fi alamu ismu alamu jẹ́ mọ́sílọ́dù ilé pé mọ́sílọ́dù ilé inú jùmlà wa wọ́n ni sa'idun muslim wọ́n ni alka'abatu fi makka ana mọ́sílọ́dù ilé inú jùmlà rẹ̀ ana mọ́sílọ́dù ilé ina ẹ̀bọ́ ẹ̀mẹ́jìnà alamu náà láyé ní láyé mọ́sílọ́dù ilé kí wọ́n ní ìdí tí a fi gbé ìrìnàjò àti kí ni ìdíjà pé tábà àbílẹ̀ ó ní àwọn ẹ̀rí tá a fi máa ń fi áìlámù jẹ́ mọ́tàbílẹ̀ pọ̀ nínú àwọn ẹ̀rí yẹn ní fàlẹ́ ìfẹ́dọ́rí kí ẹni tá à ń bá sọ̀rọ̀ lè jẹ́ kó mọ̀ pé lágbára gbà kó lè gbé lágbára gbà kó lè gbé sọ́kà rẹ̀ kọ́ inú fi tó pé ọba ti ń sàájú sí lọ ó ti yọ ẹlòmíì kó mẹ́rin lọ́pẹ̀jú ẹnìyàn kárí àwọn sáré àwọn ẹ̀sà ìdùn sáré ápẹjú ọkà sí bí àtàkùnrin ẹ̀dà ni wọ́n ti ogun aláwọ̀ aláwọ̀ sàẹ́dù mi ó ti gbọ́kàn kúrò níbi gbogbo ọkọ̀ mi ó ti gbọ́kọ̀ ọkọ̀ mi ó kọ sàẹ́dù ìdí aráàmù yẹn o méjì láì lóṣù lọ́làwọ̀ wá ta lórí iṣẹ́ ti lóṣù rẹ̀ ẹ̀rọ ẹ̀ ti máa lóṣù lọ́pẹ́ fún wa wá wò sí wọ́n ní ọ̀ ah, ife ọmọ ni o tó wàhálà ní ojú àná ọkàn òní lọ sí omi mà ọkàn náà ó ti lọ síbi ìdí ọmọ yẹn tó ìfi aláàmù jẹ́ mùsùlùmí ilé inú kéwú ọ̀nà ìlọpẹ́ fúwà àti ìfẹ́ wà lè bẹ́lẹ̀ bọ̀dì sanúwà yẹn pẹ̀lú rẹ̀ bọ̀dì dákó kọ̀ọ̀kẹ́ já fún mùsùlùmí ilé ikọ́ pàdé ìṣẹ̀dọ̀ yóò lè kọ́ kà kúrò níbi ibòmí ìdíwó ńlọ imam òun lọ sí gíní ìgbòmí sára lọ́gbẹ́ yẹn ìmáàmù ìmáàmù harvard masjid huwa àti ìmìkíni àti ìmúntọ́ ilé kẹ́lẹ̀mọ̀ huwa ń kọ́ àdìwà ní complex ẹ̀mà àwòjú alẹ́fẹ́rẹ́ wọ́n ni Yusuf ẹ̀sìn jọ́kẹ̀ẹ́ pọ̀ ní so inú àwọn ìdí pàtàkì tá a máa fi ń di álàmù ṣe mọ́sọ́dì lẹ́yìn fanil ẹ̀hìndọ̀n kọ́kàn wa lè kú níbi kan lọ síbi orúkọ sí àdàkọ̀ yẹn ọ̀kọ́ sì tààzí ní ìgbàmí sí ń bẹ ó lè jẹ́ pé a fẹ́ fóńtọ̀ lé a fẹ́ palé a wà á dákọ̀ rẹ̀ lára kálíbà palé gbígbà pé ọlọ́mdé ìbí lọ wà pé kò ìlú mọ́rin yẹn rùzú kòkòm lè sàmáà yóò àpù bẹ̀rẹ̀ pé tàlẹ́ni tí Allah wọ́n ni àbúrò Allah ẹgbẹ́ sí máa gẹ́gẹ́ Allahu man yarzuqukum minas samaa ìdákọ̀ Allah láyé yẹn kọ́ bá pẹ̀lẹ́kọ́ lé mọ́ àpẹẹlẹ́ mi àti kẹfẹ́ ní pé mọ́nìlẹ̀ ẹ̀kẹ́ mọ́nìlẹ̀ Muhammad hadi alápàlẹ́ kan pé george náà ti dé bọ̀ Muhammad ń bí sí alákùn ẹ̀dá ló. Mọ́nì al-Muhammad alimuhami sa'id hadi ìdákọ̀ sa'id má ìpé ní muhami ti ta'zim ah, ní olùjọ́ jìnẹ́sì ìpé ní muhami lásán láì fọ́kọ̀ ń tọ̀ sí ẹni bọ́ọ̀dì ètò ìwẹ̀ bọ̀ ìgbàdá wọn lọ fọ́kọ̀ ń tọ̀ ìwẹ̀ síkọ̀ àwòkọ́ sínú ta'zim a lè fẹ́ oorun tọ̀wọ́n dákọ̀ ó pè é láti lè bá ṣẹ̀ ويدق علم باحتقاره قتلي بيد كذلك لكي نكن وضع شيطان وجد الشهداء قال الراتب الأخير في هذه الفترة الراتب الأخير في هذه الفترة أنت يعني أبقى بعين ni mai kyau ni fasirai huwa kọ́ńtà wọn lọ kí ẹ̀dá kọ́ńtà huwa mista ìgbà kan ọ̀rẹ́ náà ẹ̀sà ánú ẹ̀dá rẹ̀ bá bẹ̀jẹ̀ náà ẹ̀sì kọ́ọ̀gùn kí ló gbé níwájú ẹ̀dá fàmílíà níbo kẹjá kan láti dákẹ́ ẹ̀dá kan bá o wọ́n lè dákọ̀ ẹ̀ ń gbà mí kódà a lè máa fi hàn ní ilé àti àwọn ọba wa tí wọ́n jòkó akílẹ̀ náà náà àtàwọn àwọn náà ẹ̀dá kan ẹwà pẹ̀ dírẹ́fà tẹ́ ẹ̀yẹ ẹ̀yẹ mìíràn àbẹ́fẹ́lẹ́ gbọ́mẹ̀kẹ́ mọ̀ dákọ̀ rẹ àpẹẹrẹ rẹ fún ni ọwọ́ gbà wo ni kọ́ dákọ nígbà wọn ó dáadáa àti àwọn àbáwá ọmọ wọlé àwọn àwọn àwọn àwọn jí ọjọ́ ọkùn ní lẹ́kì ẹ̀dákùsẹ́ ẹ̀yẹ tẹ́rẹ abẹ́yẹ abẹ́sánú rẹ̀ àbí ẹ̀rọ olè àwọn onígbódà àtàṣẹ́gbà kọ́nà náà wọ́n tọ́tù pé ìgbà náà ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹnu ìgbà náà ìdákọ̀ mùsùlùmí lẹ́yìn ẹni tí yóò ṣiṣẹ́ ẹ̀fì lómọlójú àìsí ìdákọ̀ ń gbàmí mẹ́kọ́ ni ó bìrì wítìlẹ̀ yọ àfáwà àkínà àfáwà àkínà ẹwà dákọ̀ tiẹ̀ kí ló fi kí ló fi nígbà dákọ̀ lọ ẹ̀yẹ bẹ́ẹ̀ wọ́n dákọ̀ àwọn tó tó tó wọ́n jáde àwọn àwọn ẹni tó sọ ẹkú ẹkú dà àwọn tó bọ́ má dàpọ̀ mi ìwà dàpọ̀ mẹ́ nǹkan ó ń bẹ̀rẹ̀ ìtìkáàbù kò tí bàdá ìrẹ́jọ sọ̀rọ̀ pé ẹ ń lọ́gbà wo ni kẹ́ ẹ sọ̀rọ̀ ìgbà wo ni kí ẹ má sọ̀rọ̀ gàmí kẹ́ ẹ má sọ̀rọ̀ ni ó pè yín gàmí sì tí má sọ̀rọ̀ ní ti jíìmù mẹ́rin mi ò dá o fún kí n adákẹ́ wọ́n wà fún èèyàn ní sọ torí ẹ̀ bàbá tó kọ nígbà wo ni ọ wò hàrùn mùkọ́tọ̀ alẹ́kọ̀ọ́ ni àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ how readiness ni wọ́n wà fún ìjọlọ́sọ sọ̀rọ̀ tó ń sọ ṣé ní ò lórí pa dáadáa nígbèsí ayé wọn àbí ìyẹn tó àwọn kọ̀ọ̀kan ọwà tọ́jú ẹ̀ ẹ̀sìn ẹ̀yìn ní mùsùlùmí lẹ́yìn kìí ṣe gbogbo gbàlá máa ń sọ ẹni tó iṣẹ́ fẹ́yìntì ìgbà míì ń bẹ ẹlẹ́kàkùnrin ọlọ́dẹ kò sí ìrùn sẹ́nu máa àpèfọ́rọ̀ kó ti dà ìsàmù kí ni wọ́n rẹ̀ wọ́n lé wọ́n ṣe pèlé ọmọ ènìyàn wọ́n lé ọmọ ènìyàn jìnnà kó nù kẹ́ káwọn lè ọlọ́run wọn dẹ́kun ara ẹni pé ẹni ìbúnu iṣẹ́ abúlé wọn ṣe lọ́wọ́ bá ó máa ma sọ́ọ̀rọ̀ ni máa ma dákọ̀ ẹ̀ kí ni mo lọ pẹ̀lú sí láyé ìtọ́wọ́ máa ti ọlọ́run dàpọ̀ àrẹ wà mí. ṣùgbọ́n káàdì mùsùlùmí lẹ́yìn nígbà kí wọ́n dákọ̀ rẹ̀ ká má dákọ̀ rẹ̀ nígbà kó ní ìdí inú bàlágọ̀. ìdí máa mú ṣẹ́ríkà dubai ní òní ká bẹ̀rẹ̀ lọ́nà láti ọ̀sán àṣírà bọ́dá bẹ̀rẹ̀ tí máa ké láti wà níbi èdè máa rí níbí à ń sàlàyé àwọn ààyè tí máa rífà lè wà nípò mọ́tọ́bìlẹ̀ máa rífà náà pàdé mẹ́rin lórí sí aṣíwáṣí àdàmáyèrè lákọ̀ọ́kọ́ àti ní àlàálà so dàmáyèrè lè wà nípò mọ́tọ́bìlẹ̀ fàlílmàkọ́mì sàlẹ́sì fàrífà ọ̀nà mẹ́ta ló lè dàwọn arìnrìn dàmíwìl gbáyìb dàmíwìl mọ́kọ́tọ́m dàmíwìl dàkàlẹ̀ bẹ́ẹ̀ náà ni al'adam òun náà lè wá ní kó dó sípò mọ́sùlùmí ṣùgbọ́n o tàbá ti fi alámù ṣe mọ́sùlùmí imanid ó lè jẹ́ kí ni lilisan ká lè gbé làákàyè èèyàn àbá ti ẹ̀fẹ́ kó ń lé àwọn onílé ti kọ́ àbá ti ẹ̀fẹ́ yẹpẹrẹ rẹ̀ so eléyìí tá a la lè kọ́ dá kọ́ lónìí pé ta ni a kọ́ màwádìí zikiru li musnadi ilayhi afan màwádìí hadifu li musnadi ilayhi wà zikiruhu àwọn àyè tá a ti lè dákọ tá lè má dákọ musnadi ilayhi àti àwọn àyè tí a ti lè dákọ musnadi ilayhi látọ̀kọ́ akọ́kọ́ sàlàyé fún wa pé ọ̀nà mẹ́rin nǹkan bẹ àyèédákọ̀ mú sátidé àyèédákọ̀ rẹ ní inú rẹ ní sọ́ọ̀ ní afẹ́gbẹ́nu wa sọ́ọ̀ bá afẹ́gbẹ́nu wa pé ó kọ rẹ̀ bóyá ń tó pé ó jẹ́ni tí afẹ́ pálé tàgá ẹnu ẹnu wa ẹnu wò tó bẹ́ẹ̀ oríṣi lápẹ̀júwe ọmọ fẹ́ ó fẹ́ pè bàbá rẹ̀ ló kọ̀ ọmọ ìwá ní ọmọdé mọ́n ìmáàmù áádẹ́lì masjid ó wá ní ìmáàmù áádẹ́lì masjid ó ní Ibrahim ìmáàmù áádẹ́lì masjid ọba ìlú ìyá mi ní ìjọba kò wọ́n fẹ́ náà ìdí ọmọ ọmọ gbé mọ́ mọ́ sọ àríṣẹ́ bá mi gánà bá mi jẹ́ bọ̀ ẹgbẹ́ láti kò wá òwò ni nǹkan rí àbí èèyàn má dàpọ̀ mọ́sánàdì lẹ́yìn láti ráyé àti lè takò pé sáárì ìrìnlẹ́mọ́rí ọwọ́ ní àà tí mo dákọ̀ rẹ̀ ní òwò ni ṣèrọ́ọ̀dì hmm? òwò ni ti dákọ̀ mọ́sánàdì lẹ́yìn a lè fi màárífù mẹ́fẹ́fà màárífà lálẹ́ fi gbé lálẹ́ gbé mọ́sọ̀lù lè fi sípò màárífà màárífà àpàdé kí ni àdàmáyẹ tí àwọn bá fi dàmáyẹ lè ṣe mọ́sọ̀lù lẹ́yìn ká má gbà lè fi ọ̀nà mẹ́ta kí ni ló pín sí olúwa ẹ̀mdì yóò ti máa ń takùnù àrífà ọ̀nà ní kẹ́ tọ́jú pé ẹ̀lẹ́dọ̀mẹ́rù dáhìn kó wà ní kò mọ́sọ̀lù lẹ́yìn bí àdùn أبي ضمير المخاطب أنت أبي أبي ضمير المتكلم أنا أبوك شتوه هو أنك بني المصاب إليه لأن أني علي والعصف في الخطاب المعين ìpìlẹ̀ pídà bá sọ̀rọ̀ ẹni tàà bá dájú kọlà ń bá wí ìpìlẹ̀ rẹ̀ wọ́n yí wọ́tẹ́kù fi yí nílẹ̀ ọmú nílùú báyìí tí a bá jẹ́ kí a wá sọ̀rọ̀ àwọn afẹ́kẹ́ gbọ́ ẹni tàà dá kọ́kọ́ gbọ́ kó là ń bá wí yé ní ọmọ wá túnmọ̀ tí a ń bá ẹni bọ́dì ní à ń bá wí pẹ̀lẹ́sì bá ní wọ́wọ́ jáde wọ́wọ́ mẹ́sì ìpìlẹ̀ pé wọ́wọ́ mẹ́sì ní kẹ́nìkan àbárí adẹ̀lẹ̀ pé pé wọ́wọ́ mẹ́sì fún ẹni bọ́dì tó bá ti ṣerú báyìí àbárí láì mẹ́ṣán ẹni bọ́dì ní pàtó lẹ́yìn ìgbà náà sọ̀rọ̀ ẹ̀ تنفى للإحضار رابعا مشي مصطب إليه قريه إجدق إنما للإحضار أو قصد تعذيب أو قصد تعذيب أو احتقار سوف تعذبني ولا أبر الفكرة كانوا المعارف معرفة قلني الصلة أو اسم الموصول بولك التي اسم الموصول جاء مصنب إليه إن شاء الله أني الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا